ọkọ mi olówó orí mi ẹ dẹjọ́ ẹ má ronú mọ́ ẹ fi nǹkan tí ó ní yín látàárọ̀ ẹ jọ Ọlọ́run ti fún wa lélẹ̀ náà àbí ṣé ìbò tá a ti ń kábọ̀ látòkè ọ̀yà tá a dẹ̀ ti borí ìbò náà ẹ jọ ẹ má ronú mọ́ Ọlọ́run ti fún wa lélẹ̀ kò sí mímì náà tó lè mi ìbò mọ́ wa lọ́wọ́ jọ jẹun ọkọ mi jọ. Olúrẹ̀mí. Ó ọkọ mi. Aya ire lóde. Ọkọ mi. Ẹ̀rù ìbò kọ́ ni ó bà mí nítorí a ti gbọ́ wípé ẹgbẹ́ wa ti fakọyọ títí dé ilé ìbò náà ṣùgbọ́n. ṣùgbọ́n kí ni ọkọ mi. ṣùgbọ́n erin kan tí mò ń gbọ́ lábẹ́lẹ̀ wípé ààrẹ fẹ́ sọ ló ń kọ́ mi lóminú. kò burú bá mi ṣètò búrẹ́dì. ẹ ṣe ọkọ mi. ẹ kú dédé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí a gbọ́ wípé ìgò tí àdìtàn yìí jẹ́ ìgò tí ó lọ ní wọ́rọ́wọ́ tí ò sí ìkónú kankan a ò gbọ́ ìjà tàbí ariwo láti ìhà ibì kankan bí ó ṣe yẹ tó sinmi lẹ́yìn tó àwọn ènìyàn dín ní ìrọ̀rùn ṣùgbọ́n fún ìdí kan àti ìdí ìkejì ìbò yìí àwọn tí wọ́n kà á gbọ́kàn ìtì kà á tán nídìí èyí àfagilé ìbò náà ẹ ṣeun. Egbe ni ara ẹ̀yìn náà. ẹgbẹ́ edi ẹgbẹ́ ńlá ẹgbẹ́ ńlá ẹgbẹ́ alálùbáríkà alálùbáríkà ẹgbẹ́ edi o ẹgbẹ́ edi ó yà fi ijó akọ ó tún fà yọ ó tún fà kọyọ ẹgbẹ́ alálùbáríkà ẹgbẹ́ alálùbáríkà ó ó túbọ̀ àkọ́rẹ́ ọ̀. tó ẹ ṣe ẹ kò. ní orúkọ gbogbo ẹgbẹ fún gẹ́gẹ́ bí ẹni tí gbogbo ẹgbẹ́ yàn láti du ipò gómìnà ìpínlẹ̀ Èkó éèdì éèdì. ẹ yìí gbogbo wa àmọ́ ní àkókò ẹ jẹ́ kí a rí wípé gbogbo wa pátápátá ni a lọ dìbò kí a sì dúró sí ìbò wa kí wọ́n má lọ fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ kí a máa ṣọ́ ẹ jẹ́ kí a ṣọ́ ìbò wa a máa fi ìbò kọlà fún wọn ní agbára Ọlọ́run. Àkànbí ló lè ṣe Àkànbí ló lè ṣe ẹgbẹ́ alálùbáríkà ó yẹ dìbò fún ẹ dìbò fún ẹ dìbò fún ẹ dìbò fún ẹ dìbò fún àdìbò bá kọ́bì àkọ́bí ló lè ṣe ṣọ́ọ̀yọ̀ lógo ṣọ́ọ̀yọ̀ lógo ṣọ́ọ̀yọ̀ lógo ṣọ́ọ̀yọ̀ lógo àkọ́bí ló lè ṣe àkọ́bí ló lè ṣe ṣọ́ọ̀yọ̀ lógo ọ̀yá ṣọ́ọ̀yọ̀ lógo ṣọ́ọ̀yọ̀ lógo àkọ́bí àkọ́bí bàbá ọgbọ́ ẹgbẹ́ ad àkọ́bí ló lè ṣe àkọ́bí ló lè ṣe àdìbò fún. ẹ̀ka lẹ́sà ẹ̀. ọ̀gá báwo ni a ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ owó ìjọba àpapọ̀ tí wọ́n fárígá tí wọ́n fẹ́ san yìí. òkú ìyá wọn ni àwọn náà ni wọ́n máa sin ó ti di dandan kí wọ́n san àsìkò tí wọ́n máa san lèmi wọ̀ ó ṣeé ṣe kí ó jẹ́ ìwọ ni wọ́n máa san fún. èmi bíi ti báwo èmi kẹsà. ah Babátúndé nítorí wípé ó ní ìmọ̀ ó dẹ̀ jẹ́ olótìtọ́ àti olódodo ènìyàn wọ́n ló máa wù mí pé máa bá iṣẹ́ tí mò ń ṣe sílẹ̀ yìí lọ. ọ̀gá ẹ mọ̀ pé èmi ò kì í ṣe olóṣèlú báwo ni mo máa dàbí olóṣèlú níwájú wọn. mi ò ní fi ẹ́ sílẹ̀ nígbà kankan mi ò sì ní yẹ̀ ní ọwọ́ wò lórí gbogbo àwọn ìgbésí ẹ̀ nítorí mo mọ̀ wípé àwọn ohun tí a fẹ́ ṣe ó yẹ ẹ dáadáa nípa ti àwọn olóṣèlú kò ní amójútó àwọn yẹn ọ̀rọ̀ bí ìlú ṣe máa dà tí ìdàgbàsókè abátẹrù tọmọ Èkó òun ní kí ó jẹ ìwọ lógún. kò burú èmi náà ní dojú tì í sà. ẹ ṣe.